tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí gbogbo ní alùpùpù abẹ́lọ́hún kó ka ẹnìkọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà. lánàá a ṣe lálàyé fún wa ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá bá wa sọ nípa bí àwọn ọmọ àlìjánná wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ọmọ náà wípé ní ìjẹ́ ní àdéhùn tọ́lọ̀ wọn ọba àwa ti rí àdéhùn tọ́lọ̀ wọn ọba bá wa ṣe òdodo ni wípé òun ó fi wá wọ̀ sínú àlìjánná àlìjánná èyí tí akérèmọdò yóò máa sàn lábẹ́ ẹ̀ àti rí bẹ́ẹ̀ ǹjẹ́ ní ẹ̀yin náà àdéhùn tọ́lọ̀ wọn ọba ṣe wípé ẹni tó bá kọ tòun yóò wọ̀ náà yóò jìyà yóò yẹ pẹrẹ nínú náà sẹ́yìn náà ti wá rí i pé òótọ́ lọ̀rọ̀ lọ́wọ́ bá bí. kọlu naam àwọn wàá sọ wípé bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé ìbéèrè yẹn kì í ṣe ìbéèrè tó bùkátà ṣèṣì ṣùgbọ́n àwọn ọmọ aná lójú ẹsẹ̀ ni wọ́n fèsì wọ́n ní kọlu naam bẹ́ẹ̀ ni àwọn ti rí à àwọn ti rí ìnira àwọn ti rí àbùkù nínú náà jahannam ọlọ́run kó mọ̀jẹ̀ ṣọ wa ń bẹ̀. lẹ́yìn eléyìí fa azana mu'adhinu bainahum. لعنة الله على الظالمين فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين nígbà tí wọ́n bá ń bẹ lórí ìṣesí yẹn ọlọ́run olùpèpè kan yóò pè ọ̀rọ̀ kan yóò wá yóò sì lọ ọ̀gangan ọ̀dọ̀ àwọn ọmọ aná kí ni ọ̀rọ̀ tí ó wá náà ó náà ní wípé ìbínú ọlọ́run ìbínú ọlọ́run làánà ọlọ́run kó má fìgbà kan dáwọ́ dúró lé àwọn ọmọ náà. lérí gbogbo ẹni tí ó pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hùn nígbà tó ń bẹ láyé àwọn wo làwọn ẹni náà alladhina yasudduna an sabilillahi wa yabghuna iwaja wa hum bil akhirati kafirun. alladhina yasudduna an sabilillahi wa yabghunaha iwaja. وهم بالآخرة كافرون nítorọ̀ wọn fi rí bẹ́ẹ̀ ọlọ́run láwọn tá ń sọ̀rọ̀ wọn yìí tọ́rọ̀ wọn bá fi ní kí ìbínú wọn ó máa lékún lérí wọn nínú jahannam òun náà ni pé yasudu alẹ́ ní yasudu náà sabilillah àwọn máa ń kọjú àwọn èèyàn wọn ò ṣètò ọlọ́run wọn ò sì ní jẹ́ni tí ó ṣètò ọlọ́run kó ṣètò ọlọ́run wọ́n yàbùkú nàá ìwọ̀jọ́ gbogbo ohun tójú ọ̀nà ọlọ́run òfin ní í ṣe é tọ̀ náà ni wọ́n máa kó sójú ọ̀nà ọlọ́run wọ́n á pè Islam lórúkọ tí ì ṣe tiẹ̀ wọ́n á sọ àwọn mùsùlùmí lórúkọ tọ́lọ́run ò sọ wọ́n wọ́n yàbùkú nàá ìwọ̀jọ́. wọ́n yàbùkú nàá ìwọ̀jọ́. wọ́n á sọ ojú ọ̀nà ọlọ́run di tí ò ní í ṣe é tọ̀ di tí ò ní rọrùn fáwọn èèyàn láti lè máa ṣe ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wa hum bil akhirati kafirun. wa hum bil akhirati kafirun. tá bá tún sọ̀rọ̀ nípa ọjọ́ alkiyama ní ọjọ́ kan yìí wọ́n á ṣe àìgbàgbọ́ nínú ẹ̀ wọ́n ní kò sí ti ń jẹ́jọ́ kẹ́yìn yóò hàn nínú ọ̀rọ̀ wọn yóò hàn nínú ìṣesí wọn yóò hàn nínú ìgbàgbọ́ wọn wọn ò ní gbàgbọ́ bọ́jọ́ kan ń bọ̀ tẹ́nìkọ̀ọ̀kan wa tá a dúró níwájú ọlọ́run ìdí nìyí anabuwa muhammad sallallahu alaihi wa sallam anasiri man ahabba an yuza sa'anin wa yurikula aljannata falitatihi maniyatuhu wa huwa yu'minu billahi wal yawmil akhir òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ wọná tó sì ń fẹ́ kó òun wọ àlìjánà kó jẹ́ kíkó ká ìgbàgbọ́ nínú ọlọ́run àtọjọ́ kẹyìn ó ká mọ́ lọ́wọ́ àwọn àáfàá wọ́n jẹ́ ká mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ gba ànábì ó máa sọ nípa pé ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ àtijọ́ kẹyìn ẹni bá gbọ́ ọlọ́run gbọ́ àtijọ́ kẹyìn man kana yuminu billahi wal yawmil akhir falyakul khayra aw liyasmut man kana yuminu billahi wal yawmil akhir fala yu'di jara man kana yuminu billahi wal yawmil akhir falyukrim dhayfa bẹ́ẹ̀ sì ni àwọn orígun ìmánì ojú méjì yẹn lọ mẹ́fà lórígun ìgbàgbọ́ ìgbàgbọ́ nínú Ọlọ́run ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ìgbàgbọ́ nínú àwọn òwe tọ́lọ́ fi ránṣẹ́ ìgbàgbọ́ nínú àwọn màláíkà ìgbàgbọ́ nípa ọjọ́ kanyìn ìgbàgbọ́ nípa kádà mẹ́fà ni ṣùgbọ́n lápapọ̀ ọgbà anábìdá akọ méjì ń pè man kana yuminu billahi wal yawmil akhir kò ní sọ̀rọ̀ kù àwọn àfáà jẹ́ wípé gbogbo èyí tó kù yẹn ó ti kó sínú méjì náà tó bẹ́ẹ̀ tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó sì gbà wípé ọjọ́ kan ń bọ̀ tó ń dúró níwájú ọlọ́run báyìí àti ṣètò ọlọ́run yóò rọrùn fún àti jìnnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ oníṣòro ìntì máa jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó rọrùn fẹ́ dà àkọ́kọ́ nú ẹ̀ náà ní kéèyàn ó má mọ ọlọ́run àbó mọ ọlọ́run ó fojú kéré ẹ̀. bákan náà ṣíṣe àìgbàgbọ́ nípa àpéjọ kan ń bọ̀ téèyàn ó dúró níwájú ọlọ́run arábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ní ma minkum min ahadin illa sayukallimu rabbuhu min ghayri turjuman òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anábì ní kò ní sẹ́nìkan nínú gbogbo yín àyàfi kó ṣe péjọ gbẹdẹ alkiyama yóò dùn wájú ọlọ́run báyìí lóun nìkan láì ní ọlọ́run ó máa bá sọ̀rọ̀ báyìí láì ní sí ẹnìkan tí ó máa ṣe alágbàsọ láàrin òun àtọ́lọ́ bẹ́ẹ̀ yẹn bá rántí ọjọ́ yìí ẹ̀rọ ọlọ́run báyìí pé báwo ni ó ṣe rí níjọ́ tí kó wá bá dúró ọ ní ọ ní ìwọ nìkan ló sọ tiẹ̀ níwájú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọjọ́ náà òun náà lẹni tó nígbàgbọ́ nínú yomul akhir ọjọ́ kẹyìn téèyàn bá ti mọ̀ pé ọjọ́ kẹyìn ń bẹ èèyàn ó mọ̀ wípé ìṣirò ṣẹ́ ń bẹ èèyàn ó mọ̀ pé sí nǹkan téèyàn ṣe tó lè mú jẹ́ bí yẹn bá ti dúró ìgbàgbọ́ yẹn bá dúró lẹ́mìí èèyàn ajé kó rọrùn fún yín láti ṣe a sì jẹ́ jíjìnà sẹ́sẹ̀ kó rọrùn fún ni láti sáfẹ́sẹ̀ ọlọ́ ní ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ àwọn olùyapa àṣẹ ọlọ́wọ́ àwọn kèfèrí wa hum bil akhirati kafirun wa hum bil akhirati kafirun àwọn ṣe àìgbàgbọ́ sí ọjọ́ kanyìn wọ́n ṣàìgbàgbọ́ sí nínú ọ̀rọ̀ wọ́n ṣàìgbàgbọ́ sí nínú èrò wọ́n ṣe ìgbàgbọ́ sí nínú ṣe ìṣesí wọn ọjọ́ ìṣesí ẹni tó gbà péjọ gbẹdà kí á máa ń bẹ. ọlọ́ọ̀bá ní nìyí tọrọ wọn fi já síná tíbinú ọlọ́run sì ní fìgbà kan dáwọ́ dúró lérí wọn ọlọ́run kó ṣe wà ń bẹ̀. وبينهما حجاب وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون الأربان وبينهما حجاب إبقى الصرنقة ọmọ àlìjẹ́nà ọlọ́run kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà pẹ̀lú tọ́lọ́run ó ṣe fún wọn nínú àwọn àkẹ́ ọlọ́run tá a sọ̀rọ̀ nípa àwọn ọmọ náà ọlọ́wọ́ bá ní sẹ ẹrọ mọ àlìjánná àyè tá a fi wọ́n sí àwọn ọmọ náà àyè tá a fi wọ́n sí wà bẹ̀rẹ̀ náà máa fìjà kàdá kàdá yóò máa bẹ láàrin ọmọ àlìjánná àtọmọ náà gàgá yìí kò lè jẹ́ kí ọmọ náà ó máa rí ọmọ àlìjánná kò sì ní jẹ́ kó ọmọ àlìjánná ó máa rọ́ ọmọ náà àmọ́tọ́lá bá kàn fẹ́ fi nǹkan kan hàn ọmọ àlìjẹ́nà nípa ìṣesí àwọn ọmọ náà ọlọ́run fi hàn wọ́n bọ́lá bá fẹ́ fi nǹkan kan àwọn ọmọ náà nípa ìṣesí àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run fi hàn wọ́n àmọ́ láàyè tí kò wá wà ẹnìkan ò ríra torí pé gàgá ò máa bẹ láàrin ọmọ náà àtọmọ àlìjẹ́nà. ọba iná ò máa hijab. ọlọ́run bá ibẹ̀ ni wọ́n ti fa ìmúra obìnrin yọ èyí tá à ń kó ní hijab òun náà ni gàgá ní hijab èyí tí ó ń kọdí obìnrin mùsùlùmí níbi fífi òwò rẹ̀ hàn ó tún kọdí obìnrin mùmíní níbi ìwà pálapàla lóbi jẹ́ pé tí hijab tó symbolize kì í sọ̀rọ̀ aṣọ yẹn nìkan hijab. hijab ntó di gàgé èèyàn níbi àìdá olóúnjẹ hijab bẹ́ẹ̀ kábà wá ń lọ hijab lẹ́nu tí hijab rẹ̀ yẹn ò gba ìwà pálapàla lọ́wọ́ ẹ̀ tí ó gba ọ̀rọ̀ sọkúsọ lọ́wọ́ ẹ̀ tí ó gba kéèta jàǹbá òfófó ọ̀rọ̀ ẹ̀yìn tí ó gbá lọ́wọ́ ẹ̀ ajẹ́pẹ́ ìjáàbù rẹ̀ yẹn ò tí ì kó ní tí ìjáàbù túmọ̀ sí kò tí ì sínú pé torí pé ẹni jẹ́ hijab nínú èdè ó náà ni tó dí gàgá èèyàn láti ibì kan síbòmíì láàrin tó da àti tí ò da hijab ó náà ni tó jẹ́ gàgá láàrin nǹkan méjì tí ò jọra wọn ọlọ́wọ́ bá ní wà bẹ̀yìn náà hùmà hìjá. ọ̀bẹ náà hùmà hìjá. ọbẹ̀ láàrin àwọn ọmọ àlùjànnà àtàwọn ọmọ náà gàgà ó wà láàrin àwọn méjèèjì. wà á lè yà rọ́ọ̀fì rìjálù yàrá fún àkóyà gbèsè máa hù. àwọn ènìyàn kan wá ń bẹ wọn ò ní bẹ nínú àlùjànnà wọn ò sì ní bẹ nínú náà. وعلى الأعراف رجال وعلى الأعراف رجال ọlọ́wọ́ bá ní àwọn kan ń bẹ àwọn ọmọ abẹ láàyè kan tá ń pè ní àárọ̀ àwọn oníwọ̀n abẹ ń bẹ rí jáálù àwọn èèyàn kan àyè táwọn wà nìyẹn àwọn wo làwọn ẹni náà mínà mùsùlùmí kò sí kèfèrí nínú àwọn mùsùlùmí ni ló fi jẹ́ pé kó ní kálukú ọjọ́ gbé dàrú kìámà ó kọjá ojú téèyàn fi wò àwọn àfúnimọ̀ tẹ̀sí wọ́n ní rìjálú tọ́lọ́ ń sọ ń bẹ̀ yẹn ayé nínú mùsùlùmí àwọn tí ó wà nínú àrọ́fù tí wọn ò ní jẹ́rò náà tí wọn ò sì ní kọ́kọ́ jẹ́rò àlìjánná rìjálú àwọn èèyàn kan ni wọ́n nínú mùsùlùmí. náà àwọn tájọ kírun tájọ gbààwẹ̀ tájọ yọzaka zaka tájọ lọ hajj kódà àfọ onímọ̀ ń bẹ nínú wọn ẹni tí ó máa kéwú tó sì máa ṣe àṣìṣe àmọ́ bẹ nínú wọn náà. wàhálà ọ̀rọ̀ fìjà wàhálà ọ̀rọ̀ fìjà. سيماهم àwọn tí a pè tá a ní rìjálù àwọn èèyàn tí wọ́n máa bẹ ní àyíká dáńpé náà làárọ̀ kò í ṣe náà kì í ṣe àlìjẹ́nà ó ń bẹ láàrin méjèèjì àfáwa Sufyanu Thawri rahimahullah wọ́n gbà látọ̀dọ̀ Khafif yẹn náà gbà látọ̀dọ̀ Mujahid ó ní àfọwà mujahid sọ wípé ashabul a'raf qawmun salihun fuqaha ulama wọn làwọn tá à ń sọ yìí àwọn ẹni rere náà ni wọn kódà onímọ̀ ni wọn àáfàá ni wọn ibi tọrọ wọn kọ́kọ́ kágun sí kò ní í wọná kò sì ní wọ àlìjánná ààyè yẹn ni wọ́n wà ṣé bó ṣe máa bá lọ nìyẹn ọlọ́run bá wá ṣàlàyé eléyìí fún wa nínú alukur'an wa baynahuma hijab. wa baynahuma hijab. وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون الأعراف kí ló ń jẹ́ bẹ́ẹ̀ látara orúfù náà ni wọ́n ti fa ayọ̀ jámù orúfù oní àlàárọ̀ àfáwa àsàórí látọ̀dọ̀ Jabir Jabir náà gbà látọ̀dọ̀ Mujahid Mujahid náà gbà látọ̀dọ̀ àfọwọ́ Abdullahi ọmọ Abbas wọn ni al-a'raf surun ka urfi dik wọn ni táǹkù ní al-a'raf fẹ́ǹsì kan bíi fẹ́ǹsì ló ṣe rí ìdáfi pè ní àárọ̀f torí pé wọ́n rúfù nínú èdè lárúbáwá ó náà ní ààyè kan tó bá ga náà fi ń pe igbe orí àkùkọ lédè lárúbá pé ọrùfò dik ọrùfò dik torí pé ló ga jù lára ẹ náà fi pè ní ọrùfò jámù rẹ náà làárọ̀ ajẹ́pẹ́ àlàárọ̀ ó náà ní ààyè èyí tó ga ju ẹgbẹ́ rẹ̀ lọ ààyè tó ga sókè ó náà ní huwa sheu al ààyè tó ga òun náà ló jẹ́ al-A'raf làwọn àfáà náà fi jẹ́ kó yọ wá wípé ń ti ń jẹ́ al-A'raf yìí wọ́n lòun náà ní bíi gàgá kan èyí tó ń bẹ láàrin iná àtàlìjọ́nà ìfẹ́ǹsì kan tó ń bẹ láàrin iná àtàlìjọ́nà ẹni tí bá ń bẹ ń bẹ kò ní jèrò iná kò sì ní jèrò àlìjọ́nà ọlọ́run kó sọ wa mẹ́. àwọn wo làwọn tí ó wà ń bẹ̀ nínú àwọn mùsùlùmí ọ̀rọ̀ àwọn àfáà onímọ̀ tẹ̀fsíìr ó pọ̀ pàápàá jùlọ ọbẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà ó ń bẹ nínú wọn tí wọ́n láwọn tí ọlọ́run ó dájọ́ kí wọ́n wà láàyè nínú ẹ̀gbà wa àfọwọ́ Hudhayfa ibn Yaman àtàwọn míì bẹ́ẹ̀ nínú àwọn sálàf wọ́n láwọn náà làwọn ẹni tó ṣe wípé àwọn tó ṣe wípé istawat hasanatuhum wa sayyi'atuhum àwọn tó bá ṣe wípé ìgbà tọ́lọ́wọ́n bá tó yẹsẹ̀ dáadáa wọn wò tó wòṣẹ́ àìdá wọn dọ́gba dáadáa wọn ó kó fifty percent lápòjúwe àìdá wọn náà ó fifty kọ́lọ́n kó sà. torí pé ẹni tí dáadáa rẹ tó bá ju àìdá rẹ lọ ṣe é mọ̀ wípé dáadáa amma man thaqulat mawazinuhu fahuwa fi 'ishatin radiyah ẹni tí dáadáa rẹ bá ju àìdá lọ ọmọ àlùjánnà ni torí kì í ṣe pé ẹni tó bá wà àlùjánnà kò ní níbi tó kù sí ìṣe bẹ́ẹ̀ ẹnu pé dáadáa rẹ̀ ń ó ju ibi tó kù sí yẹn lọ ṣùgbọ́n bí téèyàn ó bá kù sí kó sàmọ́ jẹbọ tó gbé téèyàn bá lọ kù síbi ẹbọ ẹbọ ẹyọ kan ó ti ẹgbẹ̀rún dáadáa ó ti lẹ̀ kò gbúdọ̀ wà nù sẹ́yìn yóò bá ogun sẹ́jẹ́ ni bẹ́ẹ̀ sì ni ẹni tó bá yẹ pé àìdá rẹ̀ ó ju dáadáa lọ iná nìyẹn kọ́lọ́ kó sọ wá àmọ́ ẹni tí àti dáadáa àtàìdá ẹ̀ tó bá dọ́gba àwọn àfáà nírú àwọn ẹni bẹ́ẹ̀ ashabul a'raf nínú àwọn mùsùlùmí àwọn làwọn tọ́lọ̀wọ̀n bọ́ sọ wípé èyí sọmọ àlùjànnà ẹ̀ sì ní wọná. wa 'ala al-a'rafi rijalun ya'rifuna kullan bi simahum. ونادى أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون ó tún bẹ nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ wọ́n láwọn náà làwọn tí wọ́n ṣe dáadáa dáadáa tí ládàá dáadáa yẹn pọ̀ ṣùgbọ́n nípasẹ̀ dáadáa yẹn wọ́n sẹ̀ lọ́hùn níbẹ̀ wọ́n láwọn tó ṣe wípé wọ́n polongo ìlọ jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run gbogbo àná láti máa ẹni tó bá lọ jagun sójú ọ̀nà ọlọ́run nílànà èyí tó bá òfin ọlọ́run tọ́wọ́ àkókò ṣẹ̀hídìí tó kú sójú ọ̀nà ọlọ́run kòránù sọ fún akọ́mọ àlùjẹ́nà àmọ́ ìgbà tó jáde ó sẹ̀yà ṣe bàbá kó tó jáde ọlọ́run wà á gbé wípé ládàá tó ṣe yìí tó wọ́ọ̀sì kó àlùjẹ́nà ìyá àti bàbá tó ṣe yìí náà tó ṣe yìí the same weight kan náà ni gbogbo méjèèjì jọ wọn àlùjẹ́nà kò ṣeé wọ̀ dáadáa tó ṣe yẹn kò ní jọ wọ náà ṣùgbọ́n ìdá ìṣẹ̀yàṣẹ̀ bàbá yẹn náà kò ní rí wọ àlùjànnà lórí jẹ́ pé ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tó bí wa wàlúwà àlùbẹ́ nífàlà wàlúwà àlùbẹ́ nífàlà tánáàrí òmà àbàdà kọ́dìrọ̀ ọ̀pá yà kásọ̀dé rán gẹ́rọ̀ mọ́ fọ́tímì. فقد ربياك صغيرا غير ما فطم والدين فلا تنهرهما أبدا قد رباك صغيرا غير ما فطم قد رباك صغيرا غير ما فطم قد طالما سيرت بالليل أعينهم خوفا عليك وعين الله لم تنم خوفا عليك وعين الله لم تنم والوالدين أو الوالدين فلا tí wọ́n bí wa. wàlúwàlúdẹ́ni fàlà. ìyá tó ṣe wàhálà lórí ká lè wáyé bàbá tó ṣe wàhálà lórí ká lè jẹ́yàn láyé. wàlúwàlúdẹ́ni fàlà tánà àrùnwá àbọ̀dá. ọ̀dẹ rọ́bà kọ̀sọ̀gbìnrán wáyìrọ̀ mọ́ fábílì. ọ̀dẹ rọ́bà kọ̀sọ̀gbìnrán wáyìrọ̀ mọ́ fábílì. àwọn òbí wa gbúdọ̀ jágbe mọ́ wọn a gbúdọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn kó sú wa torí bá òbí wa méjèèjì wọ́n ṣe wàhálà lórí wa púpọ̀ gbogbo èèyàn láyé náà ni kò ní í fẹ́ kò sí bí èèyàn ṣe fẹ́ràn ọ̀rẹ́ èèyàn tó kò sí bó ṣe fẹ́ràn ìyàwó rẹ tó kọ wá máa ṣàdúrà pé ọ̀rẹ́ mi yí èèyàn dáadáa àníyàn rẹ dá ọlọ́dún kú ṣáájú ẹ̀ èyí sọ bẹ́ẹ̀ kódà láàrin ọkọ àti ìyàwó gan ibi tẹ́ padà parí ẹ̀ sí wípé ọlọ́run ló máa ẹjọ́ kọ̀ọ̀kan lọ torí pé wá wọ ọ lọ ọkọ lè kọ́kọ́ lọ ọba sì wọ ọ lọ ìyàwó lè kọ́kọ́ lọ àmọ́ àwọn òbí wa bọ́dá àwọn èèyàn tó ń gbóhùn ní ẹ̀dá kún ta tẹ̀mítẹ̀mí ẹ bá wọn bẹ lọ káwọn kó ṣáájú wa ẹ wo bí ti fẹ́ràn dé wá wò ó ìjẹ́ ní olùtọrọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kájọ ti wulẹ̀ kẹ́ súnmọ́ra yín tó bí ẹ̀dá kan ẹ̀dá ń bẹ lọ owó ní máa rẹ́yìn àkà àwọn wọ̀nyí ní kágbẹ̀yìn ni ọlọ́dún kú sáájú wọn àwọn òbí wa nìyẹn wáyé alẹ́ ìfàlà. tẹ́lẹ̀ ayé ò àbàdà ọ̀rẹ́ ọ̀bà yà sọ̀dí ọ̀bà yà ọ̀nà fọ̀tẹ́mi ọ̀rẹ́ ọ̀bà yà. صغيرا غير منتقم kò fẹ́ẹ̀ sí pé kí n lọ ṣáájú àwọn àwọn àbúrò mi tó bá ń sọ kò dàbí èyí tó bí máa ń sọ àwọn òbí tábí wa wọn sọ tọkàtọkà wọn sọ tòmìjẹ lójú wọn wà ìyẹn gan ni máa ń pa wọn láyà àwọn òbí wọn á ṣe wàhálà lórí wa nígbà tá a lè dára a lè dá ṣe nǹkan wọn ṣe wàhálà lórí wa bó o bá jáde tí wọn ò bá rí ọ ọkàn wọn ò ní balẹ̀ wọ́n máa ṣe wàhálà nígbà tó bá tún ti kó o lè dá sí nǹkan fúnra rẹ ìgbà yẹn gan lọkùn níbalẹ̀ wọ́n lè jí lóru tọ́ka wọn bá ti lọ ọ̀dọ̀ ìròyìn tọ́ ọ̀lọ́ máa bá mi smith máa bí tọ́ wà báyìí. ọ̀dẹ̀ pọ́ọ̀lá máa sáhìn rọ. tí wàá máa bà wọ́n lẹ́rú náà ni pé ọlọ́run dákun mọ́jú wọ́n wá tún fọ̀ bànújẹ́ fáwọn wọ́n wà máa bẹ lọ́gbọ́ ọlọ́run dákun gbogbo bẹ́ẹ̀ bí àwọn bá ni kó gbẹ̀yìn àwọn dáwọn ó nínú àmì ìfẹ́ tóbi nílé ọmọ ni làbá àbújá kó wà lọ́wọ́ àlè bẹ̀rẹ̀ bó ṣe yẹn nìkan ẹ̀ wọ́n lọ́wọ́ àlè jọ àwọn ilé falẹ̀. tẹ́lẹ̀ hàlẹ́ wò máa àtàkà. kọ́ra rẹ̀ wò máa àbàdà. قدرك صغيرا غير منفضل قدرك صغيرا غير منفضل طالما سهرت قد طالما سهرت بالليل أعينهم بالليل أعينهم خوفا عليك وعين الله لم تنم خوفا عليك وعين الله لم تنم وعقد وقف كركل لكو قد lọ wò àtọ ọkọ sáwọn tó bí ọ kọdítọ làmà sáyà rárá kọ làmà fọdúrà àìmọye ọjọ́ ló ti bọ́ sẹ́yìn báwọn ti wà wọn ṣàìsàn bọ́ọ̀ bá ti sùn wọn ò ní sùn bọ́ọ̀ bá jẹun wọn ò ní jẹun tóbìnrin bíi tí ò bá máa ti ń sọmọ rẹ̀ ká a sì fúnṣẹ́ fún kí ni pọ́ọ́lẹ́pẹ̀ àgbẹ̀wò máa ti ń sọmọ yìí kọ́rítọ́lá máa ṣàyẹ̀rọ̀t. bíláì àlùlọ́hún káwọ́fà lálẹ́ kọ́wà ayélujára lámùtàmání káwọ́fà lálẹ́ kọ́wà ayélujára lámùtàmání. ọmọ tó na ìyá ẹ nítorí ìyàwó ẹ ẹ wò rí ibú ọmọ tí ìyá wò títí tí ìyá sì bú sẹ́kún tó gbé ségbè ọ̀rẹ́ tó ọ̀la máa sàyọ́lá bí láyé ààyè lọ́hún káwọn àlẹ́ kan ààyè lọ́wọ́ ìlànà mi káwọn àlẹ́ kan ààyè lọ́wọ́ ìlànà mi. òkè bò táwọn tó bí wa bá wà á gbọ́dọ̀ gbà wọ́n lóbi wa. àgbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ṣe dáadáa sí wọn wọn wa ìyàwó tó rí wa wọ́n wa láyé tó wọn aṣọ wọn nílé ìyàgbẹ́ tiwa gbọ́gbé wa lẹ̀ látọ̀ àní tọ̀ ọ́ lẹ́lẹ̀ nígbà tó bá gbé wa lórí wọn wa orí itan wọn wa. ẹlòmíì wọn bẹ tóbi rẹ bá lu ọ̀sẹ̀ kan péré lọ́dọ̀ rẹ yóò ti so màmá ẹ wà máa lóko àwọn àlejò tó ń wá wọn sì ń bá yín sí ti rúùmù náà láìkẹ́ kọ́rítọ́ lànà sàfihàn nílẹ̀ ìlà ìlú fáwọn àlẹ́ ìkọ̀wá ní ìmọ̀lá ìlànà tọ́lẹ́bí fáwọn àlẹ́ ìkọ̀wá ní ìmọ̀lá ìlànà tọ́lẹ́bí ọ̀rọ̀ òbí wa kò gbọdọ̀ sú wa onígbọ̀rọ̀ tiwa náà sú wọn ẹ̀sìn wa ọkọ wa nìyẹn àwọn kèfèrí tóbi wọn bá ti dàgbà wọn wà lọ wá ilé arúgbó wọn wà lọ gbá àwọn òbí wọn síbẹ̀ odi oṣù mẹ́ta wọn lè má yọjú síbẹ̀ wọn ò ti sanwó fáwọn kan tí wọn máa di pampers fáwọn bàbá wọn tí wọn wà wọn ra pépà tí wọn lọ́dọ̀ odidi oṣù mẹ́fà bàbá yẹn lè má fojú kọ ọmọ kankan tó bí àwọn tá a fẹ́ kọ́ sí nìyẹn àwọn ìbò àwọn èèyàn kan sì ti ti ń dá sáà rẹ̀ níbí náà alọ́ọ̀bì kan níjẹta àwọn alẹ́ nìkan ra lẹ̀ kan wọn ní kí ló fẹ́ fi lẹ̀ yìí sọ̀rọ̀ náà ó ti ra bẹ́ẹ̀ dìda bẹ́ẹ̀ báwọn arúgbó ẹnìkan wá sọ wípé ṣé bàbá tiẹ̀ <laughs> ṣé àwọn olùkọ́sí ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ní ṣe bísínẹ́sì mo ní mo ní mo ní yẹn lọ ní ìwà àwọn ọlọ́pàá mi sọ̀rọ̀ ó dé òun business ẹ̀ máa ṣe ní ìsinmi yẹn ó ti ra bẹ́ẹ̀dì dábẹ́ káwọn èèyàn máa mú àwọn arúgbó wá ká máa fa arúgbó wọn síbẹ̀ ẹnìkan wá ní kò lè pé kó òun ṣe wà ẹ̀kọ́ màá bá mú un lọ bẹ̀ wọn ò ní kọ́ mọ́ mú un lọ bẹ̀ àwọn sọ̀rọ̀ pé ọmọ tiẹ̀ náà yóò ṣe wọlé fún wọn náà ibi tá a ti lọ òun náà ni wípé ẹni tó ṣe tọlọ lójú méjèèjì ṣùgbọ́n ti fẹsẹ̀ kọ́ kọ́dà òbí ẹ̀ àlìjáná wa ní ṣe é lọ dáadáa tó ṣe yẹn náà kò ní jó wọn náà yóò wá dúró láàrin méjì ọ̀rọ̀ tó pọ̀ náà àbá sọ lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ń forí sọ wípé dáadáa àtàìdá tó bá ti dọ́gba fún mi tí kan ò jù kan lọ onítọ̀ ó ti wà nínú asáàbùlà àárọ̀ lábẹ́yìn náà wù má ìjà. lábẹ́yìn náà wù má ìjà. وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم nínú àwọn tó ń bẹ ní asáàbùlà àárọ̀ ọlọ́run ọ̀gá ni rìjálù àwọn èèyàn kan ni wọ́n àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀sí wọn nínú àwọn mùsùlùmí يعرفون كلهم بسيماهم يعرفون كلهم بسيماهم ọlọ́run ti dájọ́ ọmọ iná fọmọ iná ó sì ti dájọ́ ọmọ àlìjẹ́nà fáwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run kò sí wá lọ́mọ àlìjẹ́nà. táwọn ọmọ iná bá ti wá ń lọ wọn ò ní sọ fáwọn àṣàbùlà ọ̀rọ̀ fún òfin wọ́n da wọn mọ̀ tọ́mọ àlùjọ́nà náà bá ti lọ wọ́n dá ọmọ àlùjọ́nà náà náà lọ yìí wọ́n dá wọn mọ̀ ṣùgbọ́n bọ̀lẹ̀ yìí yàn sí ọlọ́wọ́ bá ní ari fúnà ìjọba àlùjọ́nà tó máa ná àwọn àṣàbù làárọ̀ fún wọn dá mọ̀ tábà ti kọjá tábàrọ̀ bá àlùjọ́nà tán lọ́wọ́ tábàrọ̀ bá náà bisimilá ìwúrò dáwọn bisimilá tí wọ́n fi dáwọn mọ̀ níjọ́ náà bisimilá látara àmì tó ń bẹ lára ọmọ náà àmì tó ń bẹ lára ọmọ àlìjánná kí ni àmì tí ó máa bẹ lára ọmọ àlìjánná òun náà ni bíbélì ojú gbogbo ọ̀rọ̀ ọmọ àlìjẹ́nà ìmọ̀lẹ̀ òun máa tàn níbẹ̀ lórí dọ́gba nàbì sọ wípé aspic wúlúwú ẹ ṣàlùwàlá yín dáadáa torí pé gbogbo oríkèéríkèé tá a ti ń ṣàlùwàlá yìí ni ó di tí ó fi pátápátá fún mọ́lẹ̀ nígbà wo dàrú kìyàmù wọ́n ní o ṣàlùwàlá olóòrùn náà ń kí ẹ filẹ̀ ìbẹ́ni kó jẹ́ ojú kó bí àlùkìyàmù dáadáa gbogbo obi tó ń bí kàn yẹn lára wa ìmọ́lẹ̀ ló máa tàn fún àjọyọ̀ àlùkìyàmà àmọ́ ìtọ́ bá jẹ́ mùnáfìkì àjọ ń kírun lóòótọ́ òun náà ń sàlùwàlà ṣùgbọ́n mọ́lẹ̀ yẹn ò ní jáde lára tiẹ̀ nínú ẹ̀sìn tọ́lọ̀ ó fi kí àjọ bá jẹ́ mùnáfìkì nìyẹn lóòótọ́ ó kírun kódà ó lè màlúwà láàṣẹ ìwọ́gá lọ ṣùgbọ́n wọn bá rí ọkàn kó wá ọlọ́run wí ọkọ̀ ọlọ́kàn mọ̀ wípé ó ń ṣàlùwalá ní amọ́kan rẹ̀ kúfúrù ìṣe ìṣe ọlọ́run ìlòdì sítọ́lọ́ níbẹ̀ nínú gbàyà rẹ̀ ó fi islam hàn ní ọlọ́run ò ní jẹ́ kí màálì òun hàn lára ọwọ́ àwọn yẹn níjọ náà ọlọ́run ọba fi sọ ní Qur'an Karim ọlọ́run ọba ni wáyà kúlù mọ́mínú náwàlì mọ́mínà ti lélẹ́dí wáyà kúlù múnáfikù náwàlì múnáfikọ́t lélẹ́dí náà àmàlà zuruna nàkọ́tà bísí nínú rẹ̀ kùn. ìyá ọmọ ẹ̀kú للمنافقون والمنافقات للذين آمنوا برون يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم ọlọ́run ní nígbà tá a wí àwọn ìṣẹ̀lẹ̀ ó ti ó ti di ó ti pín sí mẹ́rin báyìí ọmọ àlìjọ́nà ọmọ náà. منافق من ومال الجنة أصحاب الأعراف kó wá ló lámì wọ́n fi dànù. ọlọ́wọ́ bá ní níjọ́ kan níjọ́ náà. ìyàwó rẹ̀ tọrọ ní mọ́mìnì ìyàwó ní mọ́mìnì náà. ọlọ́wọ́ ti gbọ́ pé ẹ máa ráwọn tó jẹ́ mùmí ní tòótọ́ tí wọ́n sin lọ́wọ́ ọba tọkàntọkàn lọ́kùnrin àti lóbìnrin. yẹ̀sẹ̀ á lóòrò bẹ́yìn náà èyí ìwọ́de ayé. ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ yóò wọ́n dàrú gbogbo wájú wọn ìmọ̀lẹ̀ wà ń bẹ̀ ẹ̀yìn wọn ìmọ̀lẹ̀ ó bẹ̀ ń bẹ̀. bùsùrọ̀ kókò lè ọ̀rọ̀. ọlọ́run ọba ní oríire yín níjọ́ náà ọlọ́run ọba ìdíkẹ́ mi ó wà ń bẹ̀ ńjọ́ náà. bùsùrọ̀ kókò lè ọlọ́run ní ẹ̀kú oríire àkókò جنات تجري تحتها الأنهار kírun láyé ṣùgbọ́n ìrùn ojú ni wọ́n kí ọkàn wọn wà pẹ̀lú ọlọ́run. Ọ̀bọ̀rọ̀ kó lórí ọlá ṣe kó rẹ̀ wá lé wá ṣẹlẹ̀ sí wọn nígbà náà ni ọlọ́run kó wa papọ̀ ni kò tí ì ní separate. Hmm. Ṣùgbọ́n tí òun máa rí wọ́n wà máa rí pé ah, kò sí màálẹ̀ lára tàwọn hmm. kí ló dé bí lágbájá ṣe kírun làwọn náà kírun láyè bí tàmàdó ṣe gbà wọ̀ làwọn náà gbà wọ̀ wọ́n wàá máa sọ níjọ́ náà wáyé kúlù múnafikún náà wáyé المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم. ọlọ́wọ́ bá ní ẹ lọ rántí ní ọjọ́ tí àwọn mùnáfìkì lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n bá wora wọn tí wọn ò rí mọ́lẹ̀ kankan lára wọn wọ́n wà máa sọ fáwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àkókò ló ṣe jẹ́. ẹwà ẹwà jáwa náà ń mú lára àmọ́lẹ̀ yín ẹ fún wa ń bí ẹ̀ ń bẹ̀. kílà. ọmọ sọ fún wọn níjọ náà. èrè òwúwa wọ̀ ọ́ àkó.

èyí tó ayọ̀ ọ̀jẹ̀ kí ló dé tí má lè fi wà lára tí ló fi jẹ́ pé èèyàn lè dàrú láyé kò dàrú lọ́dọ̀ ọ kí láríjọ ọ̀rọ̀ wa. kí láríjọ àkọ́. fáyítà mi sóò náà rà àlìtẹ́nìsì olóòrò. ẹran mú ìmọ̀lẹ̀ tí yín ẹ̀wẹ̀ yìí bọ́yọ̀ lè rí ìmọ̀lẹ̀ tí yín mú kò sí ti ń nù tiwa. àbúrò bàbá ilé ọ̀hún ìṣó ríla òbá bọ̀ ọba pílà òfin ìwà ọmọ. ọlọ́wọ́ bá ní ibi tábà ti wẹ̀yìn yẹn ọlọ́wọ́ kà ní kí fẹ́ǹsì gàgá kan kó kà lálẹ́ wọn láàrin wọn àtọmọ àlìjẹ́ńnà ọlọ́wọ́ kà sẹ́fúrẹ́tì wọn. bá a lọ fi ìwà ọmọ ibi tí fẹ́ǹsì yẹn gàgá yẹn tó bá kọ sí wọn tó bá kọ sáwọn amọ̀mí ní yóò máa jẹ́ kẹ̀kẹ́. wàgọ́ ìrù wàgọ́ ìrù ìbàlẹ̀ ìbàlẹ̀ ẹgbẹ́ tó bá kọ sáwọn amọ̀nàfìkì ìyá ẹgbẹ́ tó bá kọ sí wọn yóò máa jẹ́yà àwọn mùnáfíkì wà pariwo bá kílódé yunádùn ẹ̀wọ̀n. yunádùn ẹ̀wọ̀n alábùnà kó máa kún lọ́kọ́ lọ́kàlẹ́ èwo ló dé ìsìn máa jọ wà papọ̀ nígbà tá à ń bẹ láyé àjọ wá gbọ́dọ̀ sílẹ̀ náà ni àjọ kírun ni àjọ wá wẹ̀ ẹ́ kọ́lù bàlá kọ́lù bàlá àwọn náà máa sọ wípé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìjọ rẹ̀ wọ́n la kí n náà kún fọ́tà tún àǹfùsàmọ́. wọ́n la kí n náà kún fọ́tà tún àǹfùsàmọ́. wọ́n náà bá sùn wọ́n.

nítorí gbígbà tí ń bẹ láyé fàtàntú àfúsà fún ẹ̀hara ilé mà ẹ̀rù mẹ́tọ́ ọlọ́run látara ìbáṣà tún ẹ̀ ń ṣe ìsìláàmù ní iyèméjì rẹ̀ fi ṣe. orin tẹ́lẹ̀ tó èyí tó bá pé tó dùn mọ́ yín lẹ́mú bẹ̀ èyí tí ò tẹ́ lọ́rùn ẹ̀ pàtì wàrùjágútọ́n ìgbàgbọ́ ní òun ilẹ̀ wọn náà ní ẹ̀ka ń ṣe ní ẹlòmíì ń bẹ bíbí náà bí sínú islam ló fi ṣe islam tó bá bára ẹ̀ nípò ní ìlú islam rẹ̀ ẹlòmíì ń bẹ rírí jẹ tó ń rí jẹ yẹn lójú ọ̀la kí wọ́n bá ṣe díẹ̀ oníkírun mọ́ ọlọ́run kẹ ọlọ́run mọ́ wọ̀gàrà kú ẹlòmíì ọmọ tó bí lójú ọ̀sẹ̀ tó lọ ọ̀rọ̀ tó bá lọ́wọ́ kò ní ṣe tọ́lọ́ aláwọ̀ bá ní mo ti rí ọkàn kó wá indi gbangba wo ayé òkúta jẹba yín. rọ́bà ọ̀rọ̀ tó kọ́kọ́ lọ ẹ̀rọ ní. ẹ ti gbangba wo òkúta jẹba yín. níbi ẹ bá ti rí intẹ́nfẹ́ ambition yín ẹ bẹ́ẹ̀ bá ti wà pẹ̀lú wọn ẹ dára wọn bẹ́ẹ̀ bá ń bẹ pẹ̀lú mùsùlùmí nítorí political ambition kátẹ ẹ fẹ́ rí ẹ̀mí ọmọ yín wọ́n fẹ́ jáde fún governorship ẹ̀mí ọmọ yín bẹ́ẹ̀ bá dúró lọ́dọ̀ ọkùnrin ní lókè ọmọ yín gbọ́dọ̀dọ̀ àwọn ẹlẹ́bùn olóòṣà òun ọmọ yín ògùn dáre gan ló kọ wọn. ọ̀gá wọn tó tó lọ sí ọ̀gá àmì ibi gbàgbà wo kò jẹ́ ọmọ yìí tí í ṣe bóbi bí afárá tó bá tún dé bòmí àtúnfi kọ́lọ̀ míyàn àtàjà àmọ̀ wá amọ́láhi. orí ìṣesí yẹn ló wà kò tú bá túbú fi dé wá ká. wà á bá ìlà ìlà òòrùn. ọlọ́run tẹ̀sí jẹ èṣù ó tàn yín ìtẹ̀sí láyé èrè ẹlẹ́rìí wọ́n wá ìmọ̀lẹ̀ tì ìmọ̀lẹ̀ òní tẹ̀ jẹ̀mọ́ kónúkálukú obìnrin ẹ̀ irú àwọn tí màá lè sọ̀rọ̀ lára wọn yẹn náà kódà àlè kò wọ́n wòlé ọlọ́run lálẹ́ ìgbà yìí nígbà táwọn òní mà alẹ́kùn wọn lẹ́yìn tó súnmọ́ lọ́n ju láyé tá a wà yí táwọn kò ní í mà ṣùgbọ́n lọ́hún mọ ibi tí ó mọ kó wá ó sì mọ àti kó wá kọ sọ́lọ́ èyí ò nìkan tó kéèyàn ti bẹ̀bẹ̀ wọ́lọ́ èyàn lè pèrè yẹn ní téèmù jẹ́ fáwọn ayé kásì mọ́mà ṣùgbọ́n bẹ́ẹ̀yẹn bá wá ń tarẹ̀ bẹ́ẹ̀yẹn bá ń tàn yẹn kọ́yẹ́ kó tarẹ̀ ọlọ́run ò ṣe é tàn mo mọ tó jẹ́ níwájú ẹ̀ ìwọ náà sì mọ nǹkan tó jẹ́ mọ́tàrẹ́ kódà bí wọ́n yíyan ọ́ ìlú tó jẹ́ mọ́pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn mọ̀nàfù kí ni ọjọ́ wíwá ìkìyàmà àwọn wọ́n wà níbi tó yẹ kí ìmọ̀lẹ̀ ti yọ lára wọn ìmọ̀lẹ̀ ò ní yọ lára wọn ṣùgbọ́n wọn àṣàbù àárọ̀f yìí ọlọ́run ọba ọba onídéédé ni ìmọ̀lẹ̀ ó wà lára wọn wọn ò sì ní wà lìjẹ́ náà wọn ò ní wọná ẹ̀dùn wo tiwọn ìmọ̀lẹ̀ ó wà lára wọn wọn ò ní wọ àlìjẹ́nà wọn ò sì ní wọná ibi tábà wá dúró sí ojú wọn lọ́mọ àlìjẹ́nà ó ti máa lọ ojú wọn làwọn ọmọ náà ó fi máa bọ́ sáà yìí wọn wà mọ̀ kó kí ìwọ náà ṣe tẹ̀síwì tasọ́wù rẹ̀ kéèyàn ìmájì wọn náà bẹ́ẹ̀ ṣe nǹkan wọ́n ti yànjú ẹ̀ wọ́n ti ń pè pé ọmọ ti fẹ́ tàn ọba rẹ̀ gbogbo ó kọ̀ rẹ̀ jáde ẹ̀yin tó kọ yóò jáde ọ̀hún àwọn tí wọ́n fẹ́ kẹ́ ó kọ́ wọ́n ti tẹ́lẹ̀ ó kọ tí o sì sí bẹ́ẹ̀ tí a mọ̀ pé kámátì sọ tí wọ́n ṣe fún ọ gan-an ìwọ dúró tí ó ti dòkú ó ti gba ẹ̀fọ́ balẹ̀ mọ́jàkà mọ́jàkà kí ni alóòkọ̀ ọ̀hún sí ọ̀nà mọ́jàkà ló kẹ alóòkọ̀ ah, ọ̀hún sí ó wọ́n ti pè tán. ìyẹn ọlọ́run fẹ́ fi ìyẹn fẹ́ fi bá wọn wí bó tilẹ̀ jẹ́ pé wọ́n padà wà lìjẹ́ náà ṣùgbọ́n ìdààmú ọjọ́ yẹn ó ju gbogbo ìdààmú ayé téèyàn rí lọ ẹnu kọ́lọ̀ ó dà wọ́n dúró ẹ tí ìrìnlẹ̀ kankan ẹ dúró kí ni wọ́n ṣe dáadáa àtàìdá ó dọ́gba ọlọ́run bá ní àwọn wọ̀nyí ya'rifuna kullan bisimahum. baynahuma hijabun 'ala al-a'rafi rijalun ya'rifuna kullan bisimahum. àwọn asáàbì làwọn níbi tí wọ́n bá dúró sí bọ́mọ àlùjẹ́nà bá ń lọ wọ́n da wọn mọ̀ pẹ̀lú àmì ìmọ́lẹ̀ ara wọn náà àwọn àlùjẹ́nà ní àwọn náà lọ. ìrọ̀mọ̀ tẹ̀lé aláwọ̀ ìyàwó ọ̀yà ó láwọn máa ń náà àwọn ọmọ náà ni lọ yìí ibo làwọn wá ń yẹ̀ sí. ọlọ́wọ́ bá ní wa náà dá wa sọ àbọ̀lìjẹ́nà ti ẹ̀ sálámù عليكم أصحاب الجنة أن سلام عليكم ọlọ́wọ́ bá náwọn àṣàbù làárọ̀ tọ́pọ̀ wọ́n wọ ọmọ àlìjẹ́nà títí wọn ò ní lè sọ nǹkan kan ju pé sálámù aláìkùm dàgbà wọ́n wàá máa sálámà sí wọn àwọn òṣèré nù wọn wọ́n máa sálámà sí wọn wá alágbádá ní lọ yìí sálámù aláìkùm wọ́n máa sálámà sí wọn àlìjẹ́nà.